بسم الله الرحمن الرحيم حمدا لله رب العالمين وشكرا له وثناء عليه رب الخلائق أجمعين ثم أصلي صلاة زكية وأسلم تسليما طاهرا لأفضل البشر أو على أفضل البشر طهارة وزكاة وخلقا وجمالا قدوتنا وأسوتنا وخيرة خلق الله محمد بن عبد الله وعلى آله وأصحابه ومن اهتدى بسنتهم إلى يوم التغابن أدعوك فهم الله سبحانه وتعالى atọ́rọ ìkẹ́ ọlọ́run àti ọlá rẹ̀ fún ọ̀gá wa ẹni àríkọ́ṣe wa ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam the most perfect being on the earth dábá ń sọ̀rọ̀ wà tá ń sọ̀rọ̀ ẹwà tá ń sọ̀rọ̀ ìtìyàn fi ń jẹ́yàn tásì máa bá dáadáa lára ó iṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ó nìkan ló perfect Allah subhanahu wa ta'ala ló sì dá bẹ́ẹ̀ kì í ṣe wípé fúnra rẹ̀ ló dára rẹ̀ bẹ́ẹ̀ ìkẹ́ ọlọ́run àti ọlá rẹ̀ kó máa bú ṣe ńlá náà sallallahu alaihi wasallam nítẹ̀síwájú láti máa ṣàlàyé àwọn àǹfààní èyí tẹ́ni tó bá nílà ákáyè tó jẹ́ mùsùlùmí òdodo tó lè rí dìmú nínú hadith number 36 nínú tíra wa èyí tà ń lò fún hadith إضافة المساجد إلى الله تشريفا لها لأنها محل ذكره وعبادته ìsàfíti mọ́ṣáláṣí sọ́dọ̀ ọlọ́run láti fi họ́nà àyè yẹn torí pé masajid mahallu zikiri lai subhanahu wa ta'ala wa ibadati mọ́ṣáláṣí ni àwọn àyè tá a ti ń ṣèrántí ọlọ́run ọba ni àwọn àyè tá a ti ń jọ́sìn fún ọlọ́run ọba ni olóńṣẹ́ náà alayhi salatu ló fi ní majtama'a qawmun fi baytin min buyutillah àwọn àjọ kan ò ní kóra wọn jọ sílé kan nínú àwọn ilé ọlọ́run nígbà tó ń ṣe ọlọ́run sallallahu alayhi wa sallam tó ní àwọn ilé ọlọ́run kì í ṣe pọ́lọ́run kọ́lé kan tó faná sí tó ṣe plumbing system bẹ̀ tí wọ́n ń gbé bẹ̀ kò sí tó lè gba ọlọ́run ọba dúró Allahu akbar nǹkan kan ò lè gbọ́ lọ́wọ́n bá dó lóbi sọ wípé fọ́ọ̀kọ̀ ẹrùṣì hì lókè àlẹ́ àràṣì ọlọ́wọ́n bá lọ́wọ́n bá wà kìí ṣe lórí àlẹ́ àràṣì over kò ń ṣe on òkè àlẹ́ àràṣì ni ọlọ́wọ́n bá wà kìí ṣe pé orí àlẹ́ àrùṣì bẹ́ẹ̀ bá ní orí àlẹ́ àrùṣì lọ́wọ́n bá wà á jẹ́ pé àlẹ́ àrùṣì yẹn òun ló ọkùpáyọ̀ ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala àmọ́ kò rí bẹ́ẹ̀ òkè lọ́lọ́run ọba wà àlàárùṣe wa ń bẹ nísàlẹ̀ ọlọ́run tó fi já sí pé ọlọ́run ọba lọ́ba tí ń bẹ lókè tó ga jù lídà mọ́sálásí ọlọ́run ilé ọlọ́run torí pé ààyè táà ti ń gbé sin lọ́wọ́n ọba subhanahu wa ta'ala ló ń ṣe náà alẹ́ sọ́lá àti sọ́lá ló fi ní ahabbul biladi ila Allahi masajiduha ìlú a máa rẹwà ìlú kan fine Saudi fine America fine London náà rẹwà eh, gbogbo nǹkan wọn wọ́n faná sí wọn gbogbo àyè tí fi ń fẹ́ síjú wájú ọlọ́run bá subhanahu wa ta'ala mọ́ṣáláṣí nìkan ni kódà bó ṣe yí pé wọ́n kàn fi òkúta dẹmakéètì ibẹ̀ wọ́n sì ń gbà wọ́n fẹ́ kírun bẹ̀ ọlọ́run nífẹ̀ẹ́ sáyè yẹn ju máa ń ṣàn lọ tí wọ́n ń sọlọ́m nú ẹ̀. lóbi já sí pé Allah subhanahu wa ta'ala ó ní wa anna al-masajida lillahi fala tad'u ma'a Allahi ahada ṣe dáwọn mọ́sálásí ọlọ́run ọba yìí tọ́lọ́run ní o they belong to Allah subhanahu wa ta'ala tó fi já sí pé millions lèyàn lórí mọ́sálásí ni billions lèyìn náà ló ní mọ́ṣáláṣí ni èyàn ò kí ń claim mọ́ṣáláṣí as personal property ṣé personal property mi ni tí n bá fi lé ayé lẹ̀ wọ́n lè jẹ́ lógún bí wọ́n sì lè jẹ́ company mi lógún tán jẹ́ industry mi lógún àwọn ọkọ̀ tí mo ní báwọn ìyàwó mi ṣe lè pín mọ́wọ́ lógún báwọn mi ó pín mọ́wọ́ lógún school tí mo ní wọ́n ṣe lè pín mọ́wọ́ lógún ilé epo tí mo ní wọ́n ṣe lè pín mọ́wọ́ wọn ò lè pín mọ́ṣáláṣí bẹ́ẹ̀ o wọ́n yìí pín mọ́ṣáláṣí mógún li annaha lillahi ìwé àwọn mọ́ṣáláṣí wọ̀nyẹn belongings ọlọ́run ọba ni náà ló fi já sí pé ní bá ń tọ́jú mọ́ṣáláṣí jù ọlọ́run ọba ń fẹ́ràn jù tọ̀pọ̀hìr imaratul masjid ká máa tún ní ọlọ́run ọba ṣe lọ́nà méjì hissiyan wa ma'nawiyya ká máa tún ní ọlọ́run ọba ṣe physically ká sì máa tún ṣe spiritually ilé ọlọ́run ọba gbọ́dọ̀ máa tún ṣe ní tuntun ṣe tá máa kírun bẹ́ẹ̀ ní gbogbo ìgbà a máa ṣe tọ́lọ́wọ́n bá bẹ́ẹ̀ ní gbogbo ìgbà helako zikir circles of gathering ògbóró ìdánilẹ́kọ̀ọ́ tá à ń ṣe àwọn ètò ti dá ká máa ṣe jù ní mọ́ṣáláṣí à ń kọ́ kí ó ní àwọn ètò ti dá ká máa ṣe jù ní mọ́ṣáláṣí. a bá ti ń ṣe àwọn kan yẹn à ń revive mosque àjẹkó kú mọ́ṣáláṣí ò gbọ́dọ̀ kú kò dọ̀dọ̀ kú gbọ́dọ̀ mọ́ bẹ láàyè ni time to time time to time tó já sí pé kò fẹ́ ní nígbà kan gan táfẹ́ lè máa sọ pé à ń tì lọ títí wọ́n bá kírun tán láàárọ̀ wọ́n ṣe dánilẹ́kọ̀ọ́ bá ṣe dánilẹ́kọ̀ọ́ tán tó bá tún ṣe díẹ̀ àwọn kan tún kéwú nú ẹ̀ àwọn kan bá tún kéwú tán rẹ́rẹ́ rẹ́ gbúdọ̀ tún wọlé ó tún kírun bó ti jẹ́ kí wọ́n sáré ṣe máa rí nìyẹn ìyẹn ni ìtọ́jú ilé ọlọ́run ọba lọ́nà ti ẹ̀mí spiritual manner of cleansing the house of Allah subhanahu wa ta'ala. ìtọ́jú kejì àmójútó kejì tá à ń ṣe fúnlẹ̀ ọlọ́run onú kó máa wùyàn gbogbo ìgbà àgbọ̀dọ̀ máa bá dọ̀tí nínú ẹ̀ àgbọ̀dọ̀ bá dọ̀tí ẹ̀ lásìkò èyí ká táwọn yẹn bá ń jẹun ní mọ́ṣáláṣí wọ́n gbọ́dọ̀ máa tí àwọn kankan lẹ̀ tí wọ́n máa jẹun lórí ẹ̀ tó já sí wípé wọ́n jẹun yẹn tán ó tún tún ilé ọlọ́run gbọ́dọ̀ dọ̀tí léyìn bá ti fẹ́ràn ọlọ́run bá náà ni máa ń tọ́jú ilé rẹ̀ iná ni electrical fittings ẹnu mọ́ṣáláṣí ni plumbing system ẹnu mọ́ṣáláṣí ni gbogbo ẹ̀ ó gbọ́dọ̀ máa ṣe ẹnu gẹ́gẹ́ gbogbo ìgbà kó mọ̀ wọ̀nyà torí pé bẹ́yẹn bá ń tún ilé ọlọ́run ọba ṣe òun náà fi ń tọrọ létò náà fẹ́ dé síwájú ọlọ́run ilé tí mùsùlùmí sì ń tọrọ tó fẹ́ dé síwájú ọlọ́run jannatul khuld aljanna àjẹkùmá lọ bẹ́yẹn bá ti débẹ̀ kò ní lọ bò mà yóò máa gbádùn nù bẹ́yìn náà la fi máa ń rọ gbogbo àwọn tí wọ́n jẹ́ ọmọ wa fúnra àwọn bàbá wa náà àwọn ẹ̀gbọ́n wa mọ́ṣáláṣí ilé ọlọ́run ìṣèlú tí àti wọ́n ń sọ̀rọ̀ òṣèlú adínú mọ́ṣáláṣí máa dọ̀rọ̀ politics kalẹ̀ Buhari máa ṣe kò máa ṣe tẹ́nà Jonathan dáa kò dáa kìíní kan àìsùbú àwọn kan yẹn ṣe mọ́ṣáláṣí hàtàkì kẹ̀yàn sọnù aná Muhammad sallallahu alaihi wasallam ó ní gbogbo ẹni tí nǹkan rẹ̀ bá rá tó sọ̀rọ̀ nínú mọ́ṣáláṣí tó bá ilé kéde sáwọn èèyàn nínú mọ́ṣáláṣí wípé aago mi ló sọnù o bàtà mi ló rá wọ́n jí o ànábì ní ká sọ fún wípé ọlọ́run níjó orí ọlọ́run níjó orí torí pé ilé ọlọ́run kò sí fún ká máa wá sàròyé ń bẹ̀ ẹni tí ń kírun lọ lásìkò tó ń pariwo yẹn ẹni tó ṣe ìbáradà kejì ó ti distract attention wọn kàkà bẹ́ẹ̀ mọ́ṣáláṣí lè níbi bọ́ọ̀dù kan tó rí pé bírù kẹyẹ bá ṣẹlẹ̀ wọ́n lọ bá imam àbá àwọn mánéjìmẹ́ntì mọ́ṣáláṣí wọ́n wà á kọ́ sára bọ́ọ̀dù yẹn wọ́n bá ti kọ́ sára bọ́ọ̀dù yẹn wọ́n gbé sókè so ẹni bá ti tó rí nǹkan tó sọnù yẹn ẹni yẹn yóò lè gbìyànjú láti lọ fún imam àmọ́ kí ẹ̀ máa wá kéde loudly islam farada kódà àìrà àìtà nínú mọ́ṣáláṣí àkì ń rà àkì ń tà nínú mọ́ṣáláṣí torí pé ilé ọlọ́mọ subhanahu wa ta'ala ó ní masjid. nínú àwọn ẹ̀kọ́ mi tí a tún lè jí mú nínú hadith yìí أن رحمة الله عز وجل تحيط بهؤلاء المجتمعين على كتاب الله بقوله عليه الصلاة والسلام وغشيتهم الرحمة أي أحاطت بهم من كل جانب كالغشاء وهو الغطاء يكون على الإنسان àǹfààní mi tá tún rí mú nínú hadisi yìí ó ní pé kẹ́ ọlọ́run ọba yóò mọ ọrọ̀ kiri ká gbogbo àwọn tí wọ́n bá kó jọ lórí ìmọ̀ ṣàlàyé ọ̀rọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ìkẹ́ ọlọ́run ọba yẹn yóò bù wọ́n dàrú tó fi ṣe wípé àwọn ẹni tí wọ́n síwájú wa àwọn ẹni jọ́kìní àná àwọn sahabatul kiram wọn ò rí oore níbi ìjókòó kan àbí ìpàdé kan tí wọ́n ń péjọ ṣe tó tó kí wọ́n kójọ láti máa yiri ọ̀rọ̀ ọlọ́run ọba wò láàrin ara wọn guidance of remembrance tó máa kójọ àkójọ pé wọ́n ń kọ́lé àkójọ wọ́n ń bímọ àkójọ wọ́n ń sayẹyẹ kò pọ́nú sẹ̀mí wọn tó tó àkójọ kọmọ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn kọmọ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn kọmọ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn fi yàtọ̀ sáwa àwọn alẹ́ ní wa ní tó mọ́ sábà ń bí jù ayẹyẹ náà ni wọn ṣe ìyàwó wọ́n bímọ kọ́lé wọn ra mọ́tò ń wẹ̀ pẹ́lúmí ra kẹ̀kẹ́ gan ó fẹ́ mo tún wá wọ́n fi lé pọtí wọ́n fọ́nà ramala a ní kásá ẹyẹ ò táyẹ fẹ́ ṣe ò bá ti látakò nínú ẹ̀sìn à ń ṣèyàwó à ń à ń kọ́lé gbogbo ṣùgbọ́n ya habàtà bó ní bá ṣe tó gbogbo orú àwọn àyè wọ̀nyẹn tó jẹ́ pé ìdánilẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ ọba òun láti bára wa nájú táwọn yóò sì mọ̀ jẹ́ tí wọ́n mọ̀ mu tí wọ́n sì mọ̀ gbọ́rọ̀ ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run tí ó lè wọn kún lórí àgbóyé ẹ̀sìn wọn ọ̀rọ̀ ọlọ́run subhanahu wa alá tí ó lè wọn kún lórí ìsàtúnṣe àárín wọn sọ́lọ̀ bá wọn tó dá wọn kánrin bẹ́ẹ̀ àwọn èèyàn àti papọ̀ àwọn bá tó dá wọn ti bàjẹ́ látara àwọn ìwà tí wọ́n ń wù látara àwọn ìwà ìṣẹ̀ òfin ọlọ́run bá ti ń ṣẹlẹ̀ látọ̀dọ̀ wọn fún tọ́lọ́run bá fẹ́ràn mọ́ tí sì àwọn yẹn bá wá ń wá àwọn àyè yóò fi rọrùn tàbára àwọn àfá òótọ́ àwọn àfá ẹ̀sìn tí wọ́n máa ń ṣàlàyé ọ̀rọ̀ lọ́n fáwọn èèyàn ilé ń kò mọ́ ló lọ lóòótọ́ ilé onígbèyàwó ló lọ lóòótọ́ wọ́n sílé náà ló kan sí kejì nínú ọ̀rọ̀ tó gbọ́ níbẹ̀ bóyá tó wà tó fi rẹ̀ ṣe tó rọ̀ ọkàn rẹ̀ tó fi tún gbàgbọ́ rẹ̀ ṣe tó rọ̀ mọ́ ìdájọ́ sọ́lá bá ṣe ń kírun àti a àsókùn àwọn nǹkan tí mo ń sin kan bẹ lórí nǹkan ìsìláàmù wọ̀nà wa ilé ń kò mọ̀ tí mo lọ lénìí mo gbọ́ wà sílé lórí nígbà yẹn ni ìsẹ̀mí wá tó lè ní àlùbáríkà nígbà yẹn ni ìkẹ́ ọlọ́run ọba yẹn tó ń ṣe ọlọ́run sallallahu alaihi wasallam tó ṣàdéhùn rẹ̀ wípé a máa rí inú àwọn àyẹ̀wọ̀n yẹn nígbà yẹn látò máa rí ìzẹ́ẹ̀lì láwọn afáàfi sọ wípé gbogbo ààyè tá a bá ti ń kójọ náà láti lè ṣe dáhàwà tí ìkójọ yẹn ò bá ti mọ lórí ìṣẹ́ lọ́wọ́n ọba tí ò bá mọ ìjòkó yẹn lórí ìtayọ àlà ẹ̀sìn kìí ṣe kójọ tó kú gbogbo mùsùlùmí ni yíò yé náà gbogbo mùsùlùmí nìyẹn yé pé ìranù nìyẹn ọjọ́ kẹta ọjọ́ kẹjọ forty days one year remembrance two years remembrance gbogbo mùsùlùmí yìí kọ́kọ́ yé náà pé ìranù ni àǹjára tààrà wọn sẹ́rẹ̀ lẹ́yìn kúkú wá kú káwẹ̀ bí ìsìlámù ṣe ní àwẹ̀ kágbẹ́ sàárè bí ìsìlámù ṣe ní agbẹ́ sàárè tọ́pọ̀lọ mùsùlùmí ò mọ̀ bá ti ń gbé sàárè kágbẹ́ láhàd fún sàárè wa fókù wa káwẹ̀ bí ìsìlámù ṣe ní àwẹ̀ aṣọ tí ìsìlámù ní ká fi yílá ká fi yílá ká sì wá èèyàn tó gbádùn nígbàgbọ́ tó gbádùn lẹ́sìn kó kírun sí hmm? kìí ṣe mọ́mù ẹlẹ́bọ mọ́mù oníwà kèfèrí mọ́mù tí ń wọṣẹ́ mọ́mù tí ń bẹnu ẹgbẹ́ orò mọ́mù tí ń bẹnu ẹgbẹ́ òkùnkùn mọ́mù ọlọ́fọ̀ mọ́mù elégédè fájà ló yẹ kó yọ̀ lẹ́nu mọ́mù egede ní yọ̀ lẹ́nu ẹlòmíì ló sì gbé ara rẹ̀ lé mọ́mù egede ní bínú bá bi tàbí báyà ní àrà ó san pa ọ́ àlẹ́nu lè mọ́mù <laughs> ọlọ́sàánú wa ó <laughs> ìmọ̀mù tí ó máa fayé dẹ́rù bàyàn fẹ́káyé yójú ọlá ní ìmọ̀mù ìmọ̀mù àbóníwàásì mísánná ọ̀rọ̀ sẹ́lẹ̀ tàṣà níwò ní fayé dẹ́rù bọ̀ ah, níwọ̀ mísánná ah, ọlọ́mọ ṣàánú wa lẹ́ Yorùbá o. nǹkan bẹ ara o àfà tó gbádùn tó rìn lànà súnà ẹ̀yin mùsùlùmí ẹjọ́kùnrin ẹjọ́ ni ẹkójọ sẹ́yìn rẹ̀ ẹ kírun the last honor the last respect sẹ́lẹ̀ sí fóòkù yínú islam náà nìyẹn ti ṣetán báyìí ẹ máa wá fẹ́ àdúrà fún títí náà kó náà ni tí wọn ò ko kò sápèjọ ọjọ́ kẹta kódà kò sápèjọ ọlọ́jọ́ kan ńgbà yẹn wá kù ní tẹ́tán àwa darí sí ilé òkú àṣẹwà tó wá mú tẹ́ǹtì míì láti tó wá bẹ̀rẹ̀ àwọn ìranù kan lọ́tọ̀ àbáwọn ìranù míì tó tún dèlù káàkiri ní ìsìn wọ́n tó mọ wá ṣe wá sí tí wọn yóò mọ sí jákàrà wọn mọ bá mú ojú kú ti bá wa pàdánù ń tẹ̀rẹ̀ sí díkà láti ojoojúmọ́ tẹ̀ ń pa màálù kó tó ọjọ́ mẹ́jọ pé ọlọ́mọ dúpẹ́ o fìtínà bàbá yìí pọ̀ o ló ń pa kúkúrú ládùúgbò o ló ń pa gùn ládùúgbò ìyá àjẹ́ ni o ti bá wa pa adúpẹ́ tẹ́ ń sọ nìyẹn bẹ́ẹ̀ bá mọ tẹ́ ń sọ tẹ́ ń sọ nìyẹn torí yẹn a máa wùwà ń gbà mí tí ò ní mọ̀ tó mọ̀ nǹkan tó ń ṣe nígbà tí ignorance yẹn bá ti dé tó bá ti dé climax Islam ò gbé kalẹ̀ bẹ́ẹ̀ nǹkan ọ̀fọ̀ nǹkan ìbànújẹ́ àìṣe níṣe nǹkan ìdùnnú nǹkan ìdùnnú mẹ́sìn náà nìyí náà ó tún wá ní limit ó ní bá ṣe lè ṣe mọ àì náà náà àpà àì ló lo àpà nínú òfin ìsìn wa àmọ́ àwọn ìjòkó míì tó jẹ mọ́jòkó tí ìsìláàmù fara mọ́ bí ìkómọ bí gbogbo àwọn nǹkan nù kódà èèyàn parí institution ó ti convocation ceremony ó ní ẹ̀wọ̀n èèyàn ẹ wá bá mi jẹun nílé o ẹ pa àwọn àfáà tí wọ́n ṣe wá sí fún wọn tó sí wọn létí gbogbo àwọn nǹkan Islam tako kódà mọ́tò náà ló rà tó sì lóun fẹ́ wẹ̀ ó pẹ̀ méjì ó pẹ̀yìn mẹ́ta ibi tí ti dó síbẹ̀ tẹ́ẹ̀ ti ń dọ́wọ́ ọdún nípa okó oríire o ọkọ̀ náà ní já mo ò ní lo ìgbógo tó rà mí o níbẹ̀ náà bó jẹ́ wà sí ìṣẹ́jú márùn-ún ẹ̀ tún ṣe bá a bá ń ṣe bẹ́ẹ̀ ìkẹ́ ọlọ́run ọba tó ń ṣe ọlọ́run ọba sàdéhùn rẹ̀ nù hadisi yìí yóò máa jẹ́ tiwa lára àwọn ẹ̀kọ́ mi ká tún rí kọ́nu hadithi yìí أن حصول هذا الثواب لا يكون إلا إذا اجتمعوا في بيت بيوت الله لينالوا بذلك شرف المكان لأن أفضل البقاء أفضل البقاع المساجد لا داتي إن شاء الله نعري تقبر جدين àlè rí o àfi kó já sí pé a kójọ sínú ilé kan náà nínú ilé Ọlọ́run ká lè rí títóbi àti gíga ìyẹn torí pé gbogbo orí ilẹ̀ ayé pátá àyè tó fi ń lọ́lá jùlọ náà ni mọ́ṣáláṣí ẹ̀rí mo rántí ẹrú sí ọlọ́run ọba kan jọ kan wọ́n fẹ́ bá mi sọ̀rọ̀ kan wọ́n á ní ká wọnú mọ́ṣáláṣí lọ wọ́n á dénú mọ́ṣáláṣí wọ́n ní ìdí táwọn fi ní ká wá mọ́ṣáláṣí ni wípé ó lè ṣíṣe káwọn fẹ́ parọ́ nínú ọ̀rọ̀ táwọn fẹ́ sọ yẹn ṣùgbọ́n pẹ̀lú pé ní mọ́ṣáláṣí láwà yìí àwọn ilé parọ́ mọ́ Allahu Akbar torí pé ẹ̀rọ ọlọ́run gbọ́dọ̀ bá wọn pé inú ilé ọlọ́run láwa sáwọn tó máa parọ́ títí káwọn tó parọ́ wọnú ilé ọlọ́run àwọn ṣe ní káwọn ọdún mọ́ṣáláṣí wa ìbámọ̀ ìdá tó bá ṣe tó mọ́ṣáláṣí ní sacredness yẹn nínú ẹ̀mí wa débẹ̀ ibi wọ́n ti parọ́ jù lẹ́yìn kí sí mọ́ṣáláṣí ni lè mú àfáà ibi ti ń parọ́ jù àbẹ́yẹn kan parọ́ láyé kírọ̀ rẹ̀ burú jáì kó tó ẹni tí ń parọ́ mánà bí inú ẹ̀sìn ẹni ṣe bídíà nínú ẹ̀sìn ń parọ́ mánà bí ní náà àfa ọlọ́fọ̀ ń parọ́ mánà bí ní náà níta ànábì náà pọ̀fọ̀ ànábì náà lọ́fọ̀ inú aṣọ náà ti ń Ramadan inú mọ́sálásí náà àwọn èèyàn ti ń dáràn jù wọ́n á fóònù kan ní gbogbo láptọ̀pù gan lọ́wọ́ gan alọ́rámirámi ní ìtàn alábọ̀ rẹ̀ kò sírú wáàsí tó wù kẹ́ ẹ ṣe láyé ẹ dákun láptọ̀pù ní o ẹ bẹ̀rù ọlọ́run o ẹ̀yìn ó lè dá o àfa ó ti kà á fúgbò ṣe pé kó tó wá ní ìtìká fún gan ó ti gbowó olè tó fẹ́ jẹun ti gbà kalẹ̀ bẹ̀tù bóyí bá ń bẹ lórí wítẹ̀ ń bẹ lórí tahajud tẹ́ǹsì kakùn ó tù lọ́wọ́ àfà ó bà lálù àláwùjá gbogbo electronic devices yí tẹ́kọ́ wọn mọ́ṣáláṣí ó ti palẹ̀ rẹ̀ má bàtẹ́ yóò bá sálámà báyìí ilẹ̀ ti mọ́ kò sí irú wáṣẹ̀ tẹ́fẹ́ sí ẹ tó wá ń ṣe òun ṣe Michael náà kò ń ṣe James kò ń ṣe John Ismail Abdulrahman Saleh Yakub àwọn náà ni wọ́n ń ṣe hànàlọ́ kò sí bẹ́ẹ̀ ọlọ́run bá kẹ́kọ́ mọ́lẹ́mí àwọn èèyàn láti balẹ̀ ọlọ́run ọba lò ọmọ kọ́ọ̀tù pààyàn níjọ́ júmọ̀ á àwọn akẹgbẹ́ rẹ̀ tó kù sí ìrí táwọn náà fẹ́ pa padà nígbò pàkan lára àwọn ọmọ ẹgbẹ́ tọ̀hún àwọn ẹlẹ́gbẹ́ òkùnkùn yẹn ó wá wobi tó lè sá sí ó sì sá wọ àárín wa níjọ́ júmọ̀ à nínú mọ́ṣáláṣí <laughs> kùndárò ọmọ àwọn tó kù náà bá wò lọ́ọ̀kan pé wọ́n sá kírun tán <laughs> ló wọ òun náà ń bọ̀ wá mọ́sálásí jímọ̀ náà ni wáìtì rẹ̀ funfun ju tàwọn alálàájì lọ ọ̀daràn burúkú ló gbé tẹ̀sùn bá sọ̀rọ̀ àdíṣe kàn kàn kàn kàn nígbà táwọn orí báyìí ló kalẹ̀ ó di kúrú mọ́sálásí ah, káfùn ló ń ṣẹlẹ̀ ó kàn kọ́sẹ̀ ló máa ń gbọ́ túbà ló ń ṣe ah la ilaha illallah àwọn tó ń bá dóde abákíhùn tán ló kó jáde ní ò bá jáde mọ́ bí láti ìsáà ṣe lé rẹ̀ ó sáà lọlé wọ́n tó padà gbọ́ ọgbọ́ ọmọ kóòtù tí ò bá ti gbérò pọ̀ sáwọn tọ́hùn ní sọ pé àwọn wọnú mi káwọn náà pamọ́ bẹ̀ ni mọ́sálásí ilé ọlọ́run wá di grand káàkiri perpetrate heroes akápò mọ́sálásí ó rẹ́ òròjọ wájú ọlọ́run tó ń kó mọ́sálásí jẹ náà wà akápò mọ́sálásí gbogbo ohun tí wọ́n rà sí mọ́sálásí lágé láwọn nǹkan míì tó tọ́fin tọ́jú mọ́sálásí ni wọ́n àti mọ́mù dì pàǹpà lọ́kọ̀ gbogbo ẹ̀ lọ sílé tí ẹ lọ ń lò àbá sì lọ bá sọ bọ̀ wọ́n ní àfàyàn kìí gbèjà ọlọ́run ọlọ́run ló lẹ́sìn rẹ̀ ẹ mọ́ òun lè jẹ́ òun sọ yín lẹ́nu ó mọ̀ tẹ́wa lọ́nà kan sọ wá lẹ́nu torí ọ̀rọ̀ ọlọ́run òun sáà lájalè òun sì lá fúnyàn lóyún wọn ò la pààyàn wọn ò la mutí wọn sì la gbowó èlé tó bá ti pé lórí ọ̀rọ̀ ọlọ́ọ̀ nìkan sọ wá lẹ́nu mọ̀ pé wa o a mọ̀ sọ náà ni bàbá imam gbogbo mọ́sálásí dà lè dání bó lẹ sọ̀rọ̀ mọ́sálásí sí ilé ọlọ́ọ̀ ilé ọlọ́ọ̀ ẹjá fọ́lọ́ ọba níwọ̀ rẹ̀ nínú àwọn ẹ̀kọ́ mi dátò múnú hadisi yìí تسخير الملائكة لبني آدم لقوله حفتم الملائكة فإن هذا الحق إكرام لهؤلاء التالين لكتاب الله عز وجل ẹ̀kọ́ mi tún nìyẹn ṣíṣẹ́ ẹ̀rọ tí ọlọ́run bá san màláíkà rọ̀ fáwọn bàní Adam ọlọ́run sẹ̀ wọ́n rọ̀ ẹ̀rí pé ń bẹnu hadithi yẹn tọ́lọ́ wa sùfàánà oṣẹ́ ọlọ́run alẹ́sọ̀láàtù sọ̀lá ọlọ́run màláíkà wọ́n rọ̀ kiri káwọn tí wọ́n ń kékeré tí wọ́n ń tọrọ ọlọ́run bá nù mọ́ṣáláṣí tí wọ́n ń kà àmàlẹ́kà yẹn wò rọ̀ kiri ká wọn ìjà sọ̀ránì so wọ́n fi wọ́n fi àwọn tí wọ́n kékéwù tí wọ́n ka kùránù yìí tí wọ́n kẹ́kọ̀ọ́ rẹ̀ yìí wọ́n fi wọ́n sáàrin àmàlẹ́kà ọlọ́run Allahu Akbar àwọn ẹni ìkẹ́ táàtì lè rí wọn ṣùgbọ́n àwọn ẹ̀dá mi rí wọn àná Muhammad sallallahu alaihi wasallam ó ní tákùkọ bá ilé kọ màlẹ́kà lórí ó ní ẹ̀tọ́rọ ìkẹ́ so kí ni káwù kọ́kọ́ kó wá sọ wípé ó ń kọ láti lóṣù yẹ kó kọ ẹ̀rọ ìpínlẹ̀ yorùbá àwọn adìyẹ agric yẹn kò sígbà táwọn èèyàn kọ sí àwọn òbí wọ́n sọ pé àgọ̀ àgọ̀ adìyẹ ló gbó sí ń kọ lásìkò yìí kí ló kàn yín ẹ̀yin lẹ́dá ni wọ́n ṣe aláàlẹ́ sọ́dá tó sẹ́lám kò sí yàtọ̀ láàrin adìyẹ agric kò sí yàtọ̀ láàrin adìyẹ lókà onídàkùkọ báyìí lè kọ oríṣẹ́ ìtọ́nù ni ẹ wá sọ ní lọ́dọ̀ ọlọ́run kò ní ṣẹ̀tàn hmm? wàhákàdà ọlọ́run sẹ̀wọ̀n rọ̀ fún wa gbogbo ẹni tí ń jọmọ kí ó ti ń kọ̀rọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala nílé kí ó wọ́n bá ti jókòó ka tí wọ́n ń tú ọ̀rọ̀ ọba yìí tí yiri rẹ̀ wò ara wọn haffatumul malaika kì í ṣe ẹni tí ń ni wọ́n sọ kì kìí ṣe biology which is biology òun kan ni wọ́n sọ kìí ṣe accountancy o kìí ṣe literature o kìí ṣe ìṣirò mathematics kìí ṣe èdè gẹ̀ẹ́sì english Kùránù nìkan ọ̀rọ̀ bàbá subhanahu wa ta'ala torí pé òun náà lójú gbogbo tí ń jọ́rọ̀ lọ láyé nínú àwọn ẹ̀kọ́ mi dáàtùn orí kọ́nù hadithi yìí isbatul mala'ika wal mala'ikatu alamun ghaibi ọlọ́run bá ṣe ìfinilẹ̀ pé àwọn ẹ̀dá kan bẹ kí wọ́n jẹ́ màláíkà látòdé àwọn oúnṣẹ́ ọlọ́run àbí sọ̀rọ̀ àti sọ̀rọ̀ nù hadith yìí àìsí rí wọn a gbọ́dọ̀ gbà pé wọ́n ń bẹ àmọ́ àìrí wọn sójú léèyàn bá nígbàgbọ́ nípa wọn yóò máa fíìlì wípé wọ́n ń bẹ pẹ̀lú òun bẹ́ẹ̀ ni kì í ṣe wípé eighty kan ní òun adélé nìjí wa sọ pé ńgbà tí ò ti sọ ọlọ́run then angels are not a sixteen àwọn mùsùlùmí òjò yìí wípé gbígbàgbọ́ tí ẹ bá tí ọ lọ bí pé màláíkà ò sí àìmọ̀kan ní dààmú wọ nínú ẹ̀kọ́ tiwa tọ́lọ́run bá kọ́ wa nínú ẹ̀sìn tiwa ó jẹ́ àmọ̀ páwọn ẹ̀dá kan ń bẹ báwa náà ṣe ń bẹ lẹ́dàá èèyàn tá à ń sẹ̀mí àwọn náà ń bẹ tí wọ́n jẹ́ ẹ̀dá tí wọ́n sẹ̀mí ẹnu wípé àlè ni wọn. nínú ẹ̀kọ́ mi tá a tún rí kọ́nu hadisi ilmu Allah azza wa jalla bi amali ibad ìmọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala pẹ̀lú iṣẹ́ àwọn ẹrúsìn rẹ̀ tí wọ́n ń ṣe torí kún ṣe ọlọ́run alayhi salatu wassalam ó ní fi man indah ọlọ́run bó máa rántí wọn tí wọn nínú àwọn tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ torí

أن الله عز وجل يجازي العبد بحسب عمله ó ní pé Allah subhanahu wa ta'ala yóò máa san ẹrú lẹ́san lóun dí wọn iṣẹ́ tẹ́dà bá ṣe wọn dí wọn iṣẹ́ tó bá ṣe lọ́lọ́fi san lẹ́san Allah subhanahu wa ta'ala kì í sọba lábòsí torí pé àwọn èèyàn wọ̀nyí nígbà tí wọ́n rántí ọlọ́run bá láàrin ara wọn tí wọ́n ń ṣàlàyé òfin ẹ̀sìn ọlọ́run láàrin ara wọn ó wá di pẹ́ni yìí in tó ń ké ó bu ẹni yìí gbọ́ tọ̀hún náà tẹ́ni náà ṣe náà ó bu ẹni yìí gbọ́ ó wá já sí pé ọlọ́mà wa ta'ala ó san wọ́n lẹ́sàn pẹ̀lú máa ń wọn ọlọ́ba náà mọ̀ wọn ka ọ̀rọ̀ mi ni wọ́n tún fúnra wọn àlàyé ọ̀rọ̀ mi ni wọ́n ṣe fúnra wọn lọ́dọ̀ mọ̀ rántí wọn sí dáadáa ló mọ̀ dákọ wọn sí dáadáa lọ́dọ̀ ti ń bẹ lọ́dọ̀ ilé náà ṣe déédéé hadith tó wà ní sọ Bukhari tó ń ṣọ́lá alẹ́sọ́láàtù sọ́lám tó ní Allah wa ta'ala sọ ana inda dhanna abdi wa ana ma'a èmi ń bẹ pẹ̀lú tó bá rò pẹ̀lú wa ta'ala lọ́nà fi mọ́ bọ́ọ̀lù bérò rẹ̀ bá dá ọlọ́wọ́ fèrò yẹn náà ló fi bá ọ lò ìdàdàkẹ́rọ̀ ni bẹ́rù mi bá rántí mi tí ń dá ọkọ̀ mi gbogbo ìgbà tí ń sàzíkìr gbogbo ìgbà ní rántí mi subhanallah alhamdulillah la ilaha illallah allahu akbar la hawla wala quwwata illa billah la ilaha illallah gbogbo ìgbà ní rántí ọlọ́run la ilaha illa anta subhanak inni kuntu minaz zalimin gbogbo àwọn àfikárùn wọ̀nyí dá ọkọ̀ mi fi nafsihi nínú ẹ̀mí ara rẹ̀ zakartu fi nafsi ìmí ọlọ́run ní òun rántí rẹ̀ lọ́dọ̀ mi wa in zakarani fi mala'in zakartuhu fi mala'in khairun minhum tó bá rántí mi ní gbangba lójú àwọn èèyàn náà ni báwọn èèyàn ti ń lọ tí wọ́n ń bọ̀ ibi jíjẹ mímu wọn wọ́n ń loko wọ́n ń lodò wọ́n jọ ṣe gbogbo ẹ̀ náà ni àmọ́ gbogbo táwọn èèyàn bá ń sọ̀sọ́kúsọ ọ̀nà ọ̀rọ̀ tó sọ̀rọ̀ lọ́rọ̀ lẹ́yìn ní tóun sí mu gbà ní wípé àfikèrè ní í níbi iṣẹ́ ọwọ́ rẹ̀ ní lọ́fíìsì rẹ̀ ní báyìí tó ń ṣe díẹ̀ báyìí la ilaha illallah la ilaha ó wá di táwọn èèyàn ti wá mọ̀ wípé bàbá yìí àbáfà yìí àbájìyà yìí gbogbo ìgbà láyé bí kó mọ́ sáà máa ń sọ ogbó kó mọ́ sọ̀rọ̀ kó mọ́ sọ kéwú kó mọ́ sọ ń sọ <laughs> lọ́dọ̀ àwọn mọ́yìn ẹ̀dá tí wọ́n lóore jòdò àwọn tó ń sí ń dákọ̀ mìíràn yẹn gbọ́dọ̀ àwọn màláíkà àǹfààní mi tààtù orí nínú hadithi yìí anna nasaba la yanfa'u sahibahu idha akharahu an salihil a'mal biqawlihi sallallahu alayhi wa sallam wa man batta'a bihi 'amaluhu ay akhara lam yusri'i nasabuhu ó ní wípé ìran tí kó wá ti jáde kò wúlò fún èèyàn kò lè sọ̀yàn jẹ́ ní iwájú nígbà tí iṣẹ́ eré èèyàn náà tó bá tẹ̀tì ìtumọ̀ eléyìí ìlú kan wọ́n ti bí mi ìlú wa ni mọ́kà nílẹ̀ Yorùbá ìlú wa mọ́kà Nàìjíríà ẹ àwa nìran Kùrẹ́ṣì àwa nìran Mọ̀dínà àwa nìran bàbá mi làfà bàbá mi ní oníwàásí àgbáyé inú ìlú wa bàbá mi lè mọ́ mú kinní kan ìyá mi nìyá súnà ló gbogbo àwọn kan tá à ń fi ń ṣèyànnà yẹn kò lè wúlò fẹ́ dàá kò lè wúlò fẹ́ dàá bó ti wò ó máa tí ìran tó ti jáde ìlú tó ti jáde àfà tó kọ́ ń kéwú bàbá rẹ tó jáfà tó kọ́ ń kéwú àbí bákan ni tó bá ṣe fáàrí pẹ̀lú wọn títí débi pé ọ̀nà òwárí sẹ́ rí ṣe ó lè dẹ́ni wájú wájú ọlọ́lọ́jọ́ alkiyama gbogbo ẹ̀ tó wá ti pèsè rí kò rí ṣe láyé ń bí ìran tó ti jáde ò lè wúlò fún lójú alkiyama ohun bẹ́ẹ̀ni ìran a máa wúlò nínú ìlú a máa lóore nínú ìlú ibi tí èèyàn ti tí wa máa lóore tí ó ló kọ báyìí báyìí báyìí ọmọ ibi tó ti kàkẹ́ òní ọmọ ìlú tó ti wá ní ìlú wọn ìlú ẹ̀sìn ní ìlú wọn àṣà pọ̀ ń bẹ ìlú wọn àwọn eléré pọ̀ ń bẹ bẹ́ẹ̀ ni ìlú wọn báyìí báyìí ìdílé wọn tó ti jáde yẹn akin ni wọn onímọ̀ ni wọn ń ta àmọ̀mọ̀ wọn ní fámìlì wọn yẹn ni pé kí wọn máa ń ké ẹ̀nà náà máa ń ya gbogbo ẹ̀ lóòótọ́ ni àmọ́ tẹ̀yẹ̀ fún ara rẹ̀ ò bá níwà rí lọ́wọ́ kó níṣẹ́ rí lọ́wọ́ kó lẹ́sìn rí lọ́wọ́ fámìlì yẹn ò lè kó yàn yọ kó nú ìyá ọlọ́lọ́jọ́ àlùkìyàmà kò ní wúlò fún yàn òun ló fà Abu Lahabi àbúrò àbẹ́gbọ́n bàbá náà Muhammad ní sallallahu alayhi wa sallam Abdullahi tó bí ó ń ṣe ọlọ́run sallallahu alayhi wa sallam àti Abu Lahabi bàbá kan yá kan ló bí wọn tó ti bẹ́ẹ̀ gbọ́ náà là ń kàtà bá sí àdánù Kọ̀rọ̀ánù ìpè yóò máa bá tálìkì àmì ìdè ni báńkì àmọ́ bá tó ń wá dé náà yóò tó ń wá dẹni náà so ìjẹ́ fámílì ànábì ìjẹ́ àbúrò bàbá ànábì abẹ́gbẹ̀ bàbá ànábì kò ràn lọ́wọ́ rárá so ló ṣe pé mùsùlùmí a máa gbìyànjú ká mọ́ bẹ̀tàn jẹ́ pẹ̀lú wípé ìlú kan láti wá ẹ̀ǹgbà yẹn àfà mi àfà ni bàbá mi ẹ̀ǹgbà yẹn bákan nìkan ara ìwọ ni ó múra kó ṣiṣẹ́ ti tiẹ̀ alábàbà subhanahu wa ta'ala kó lè wá kún lórí àgbóyèsí jù báyìí lọ di ọjọ́ mẹ́jọ tá tún máa pàdé lórí hadith nọ́mbà 37 àfihàn wa sínú ìsọ ọlọ́run lórí ẹ̀sìn wa lórí àlàáfíà wa lórí ìṣẹ̀lẹ̀ ayé wa kọ́lọ̀kọ́ mọ́sáàsì sọ sọ wa la ilaha illallah سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك